Ah, ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin nàìjíríà ah, àfìgbà tẹ̀sìn Bobrisky tẹ̀sìn tẹ̀sìn dẹ́wọ̀n ah, ẹ ṣe èèyàn gidi o hey, àfìgbà tẹ̀sìn tẹ̀sìn ẹ sì sin ọmọkùnrin yẹn sì sí dẹ́wọ̀n. ẹ rí fọ́tò tí mo gbé síwájú fídíò tí mo ń ṣe Bobrisky ló wọ black yẹn o ló wọ jalamiya black yẹn o òun ló ń wọnú mọ́tò lọ yìí ó ń gbé lọ sẹ́wọ̀n nù o ah, ẹ̀yin nàìjíríà ẹ sì sin Bobrisky ẹ sì sin ọmọ arákùnrin ẹ sì sin dẹ́wọ̀n sẹ́rí <laughs> tí nàìjíríà tán bá fẹ́ ṣiṣẹ́ tán bá ráyè tiẹ̀ ẹ́ kò sí bó ṣe sọ pé o mọ̀yàn tó kò sí bó ṣe fẹ́ sọ pé à pẹ́pẹ́ sí o o lẹ́nu tó tí nàìjíríà ò bá ráyè tiẹ̀ wọn ráyè tiẹ̀ wọn ò fi ọ́ ṣùgbọ́n tí nàìjíríà bá ráyè tiẹ̀ nigerian government tán bá ráyè tiẹ̀ à wọn ò ṣiṣẹ́ o tán bá ráyè tiẹ̀ kò sí bó ṣe mọ̀yàn tó nínú nàìjíríà o kò sí bó o ṣe lẹ́nu tó nínú nàìjíríà o <laughs> tí nàìjíríà bá fẹ́ ṣiṣẹ́ wàhálà ọwọ́ nàìjíríà ó bá o ọwọ́ nàìjíríà ó bá o ẹ̀yin ò rí ti Bobrisky nàìjíríà ṣiṣẹ́ a gbọ́ pé wọ́n ní Bobrisky ọ̀nà ti fún lóṣùn mẹ́fà wọ́n ní kóòtù ti dájọ́ Bobrisky wọ́n náà ti fún ní oṣù mẹ́fà ó ga ọ tí nàìjíríà ò bá ráyè tiẹ̀ wọ́n pa ọ́ tì ò bá tiẹ̀ mọ́ ṣe nǹkan ṣùgbọ́n tí nàìjíríà bá ráyè tiẹ̀ nigerian government tán bá fẹ́ ṣiṣẹ́ tán bá mọ̀ọ́mọ̀ fẹ́ ṣiṣẹ́ kò sí bó ṣe sọ pé o mọ̀ èèyàn tó nínú nàìjíríà kò sí bó ṣe sọ pé o lẹ́nu tó nínú nàìjíríà gbàgbé ọwọ́ nigerian government ó bà ọ́ ṣùgbọ́n tán bá ráyè tiẹ̀ wọ́n fi ọ́ sílẹ̀ kó mọ̀ ṣeré bẹ́ẹ̀ ni ah ó ga ọ́ mo mọ̀ pé bí Bobrisky níbi tóun náà bá wà báyìí lọ́wọ́lọ́wọ́ òun ẹ mọ̀ pé nílé ayé yìí téèyàn ò bá ṣubú kò ní dìde ṣe rí ìṣubú ẹ̀dá kì í ṣe òpin ìrìn àjò ẹ̀dá ó máa ń kọ́ èèyàn lọ́gbọ́n ni bẹ́ẹ̀ ni ẹ̀dá ìwọ tó o bá ṣe mistake sórí mistake tó ṣe yẹn ó kó ẹ lọ́gbọ́n fún ibi tó ń lọ lọ́la o ṣe mistake léni báyìí mistake tó ti ṣe léni báyìí ìyẹn ti kó ẹ lọ́gbọ́n sódà tó o bá débi tó ń lọ lọ́la ẹ irú mistake yẹn kò ní repeat ara ẹ̀ níbi tí Bobrisky tó wà báyìí mọ̀ yìí pé yóò ronú pìwàdà bó ṣe wà Elédùmarè ló ń bàjá Elédùmarè ló ń bàjá nítorí wípé bí Elédùmarè ṣe dá ọ Elédùmarè rí i pé ọkùnrin lòún fẹ́ dá ọ ó dá ọ lọ́kùnrin tẹlẹdùmarè bá tó bá wu Elédùmarè láti dá ọ lóbìnrin á dá ẹ lóbìnrin ṣùgbọ́n ó rí i pé ọkùnrin ni òun fẹ́ dá ọ Bobrisky wa ń túṣẹ́ Elédùmarè wò ó ń sọ fún Elédùmarè pé bó ṣe dá òun yẹn pé òun ò fẹ́ mo mọ̀ pé ibi tó wà ibi tí Bobrisky bá wà báyìí ẹ̀ẹ́ òun náà máa kọ́gbọ́n mo mọ̀ wípé níbi tó wà báyìí yóò yóò òun náà ó ronú pé òun gbọ́dọ̀ padà dọkùnrin ó gbọ́dọ̀ padà dọkùnrin ni o kó tiẹ̀ tó kó ńbẹ kó tó kó níbi tó ń lọ yóò dọkùnrin kí oṣù mẹ́fà wo mọ̀ pé kó tó pé Bobrisky yóò ti dọkùnrin ẹ gbàgbé ṣẹ́ni gbogbo àwọn bíi ẹbí ẹ̀hún yóò ti jáde yóò pọ̀ ju tèmi gan báyìí lọ kọ̀nfàmù ni o mo mọ̀ wípé níbi tó ń lọ kó tó pé oṣù mẹ́fà ń bẹ̀ Bobrisky ó ti dọkùnrin ó mí sí kí ní sí ọtọ máa àwọn ọkùnrin gan èmi bí mo ṣe wà kẹ́nìkan wá sọ pé kí n wá dobìnrin láyé ọkùnrin tí mo wà mo láìkí rẹ̀ pẹ̀lú lógbòjò omi lógbòjò omi tó wà lábẹ́ mi tí mo fi ń na àwọn obìnrin ibo ni kí wọ́n fi yùn sí. eléyìí tó wọ tí Elédùmarè bẹ́lẹ́dùmarè ṣe gbé sí mi lábẹ́ yìí ẹ kí n wá sọ pé pẹ́pẹ́ sí o mi ò fẹ́ yùn mọ́ kí n wá sọ pé pẹlẹbẹ ni mo fẹ́ ẹ tí ì ṣe pé Elédùmarè ló fún mi ní pẹlẹbẹ gígùn ló fún mi ẹ̀yin ẹ̀yin agbófinró ní Nàìjíríà ẹ̀yin ọlọ́pàá ẹ mọ̀ ṣe mistake o ẹ mọ̀ mistake tí mo ní kẹ́ ẹ mọ̀ ṣe ẹ mọ̀ fi Bobrisky ẹ mọ̀ fi sáàárín àwọn obìnrin o Bobrisky kì í so obìnrin o hmm. ẹ mọ̀ fi Bobrisky ẹ mọ̀ fi sáàárín àwọn obìnrin nínú sẹ́ẹ̀lì o tẹ́ bá lọ fi bọ bíríkì sí láàrin àwọn obìnrin lọ́gbà ẹ̀wọ̀n wàhálà ó ṣẹlẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n o wàhálà ó ṣẹlẹ̀ gbogbo àwọn tó wà nínú prison wọ́n lóyún ẹ̀yin ẹ̀yin agbófinró ní nàìjíríà ẹ mọ́ fi Bobrisky ẹ mọ́ fi sínú ibi táwọn obìnrin wà o ẹ mọ́ fi sọ́gbẹ́ ẹ̀wọ̀n ibi táwọn obìnrin wà o nítorí pé tẹ́ ẹ bá dánrú rẹ̀ wò lásà ẹ pàpàpàpà tẹ́ ẹ bá dánrú rẹ̀ wò lásà sẹ́rí gbogbo àwọn obìnrin tó wà gbogbo àwọn obìnrin tó wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ kí oṣù mẹ́fà nǹkan tó pé gbogbo wọn ti lóyún nítorí wípé a gbọ́ pé wọ́n ní pọ́nrán tí ń bẹ lábẹ́ Bobrisky wọ́n ní bó ṣe gùn tó leléyìí lóko tí ń bẹ lábẹ́ rẹ̀ tẹ́ ẹ bá wá gbé Bobrisky tẹ́ lọ gbé sáàrin àwọn obìnrin ẹlẹ́wọ̀n ń bẹ láwọn obìnrin tó jẹ́ pé wọ́n wà ń bẹ ó ti pẹ́ tán ti rókó mọ́ ah Bobrisky ó fún gbogbo wọn lóyún ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà gbogbo ẹ̀yin ṣé wẹ́dà náà ń pè yàn àbí wọ́dà tẹ́ máa ń wà ní kí lorúkọ ẹ̀ ẹ mọ́ fi Bobrisky ẹ mọ́ fi sáàrin àwọn obìnrin o àárín àwọn ọkùnrin ní kẹrìnrè fi Bobrisky sí kí ni mo sọ fún yín torí tẹ́ ẹ bá dàn wò lásà <laughs> gbogbo àwọn ẹlẹ́wọ̀n obìnrin gbogbo wọn ti lóyún òun la ṣe sọ fẹ́yìn ẹ̀yin agbófinró nàìjíríà ẹ̀yin ọlọ́pàá àárín àwọn ọkùnrin ni kẹ́ ẹ fi sí àárín àwọn ọkùnrin ni kẹ́ ẹ fi Bobrisky sí torí ọkùnrin ni